àtọrọ ìdí àti ìdẹ́fà náà bísọ̀ lọ́dọ̀ àdọ̀sẹ́lá ó ti di kúkúrú nù wọ́n lẹ́yìn kíkó ní ọ̀sán yẹn pẹ́ tó lóore jù lọ ní ọ̀sán ẹ sábà ṣe ti ń lè lẹ́wọ̀ sí olè yìí lójú apẹ́ nìyẹn ah, ọlọ́run bá ní sanbóyé lẹ́sọ̀ lórí ọ̀la ni àforíjà síríìtì láàyè yìí ọlọ́run jẹ́ ẹjọ́ péjú fún fìtì. àwọn àmì rẹ̀ àdúrà táwọn bàbá ṣe fún wa pé àwa tá a fi tì náà láwà rí lẹ́ẹ̀mí ọlọ́run yọ̀ wá ọlọ́run ọlọ́run oníkálukú yín wá níbi tó súnmọ́ àti ibi tó jìnnà ẹ ń ka gbogbo nǹkan nítorí pẹ̀fẹ́ gbọ́rọ̀ ọlọ́run nka n gbọ́ yọrọ o yọrọ labalara wa yọrọ labalara o gbèsè ayé wa lára ya wa lára ọmọ wa lára ṣẹ wa lọ́la ní ọlọ́run ọlọ́run ní jẹ́ ká ṣe máa júwe ara wa pé èmi náà máa gbọ́ wá sí lágbèéni ọlọ́run ni wọ́n mọ̀ pé aa jọ̀ǹkọ́ ń gbọ́ wá sí àwọn báyìí tó o bá gbọ́ ta gbé ní ọ̀run gbọ́ kedere yọ̀ọ́ jẹ́ pé ọ̀gbọ́n kan nu méjèèjì tàbí àwọn tó ń jọ bẹ́ẹ̀ àbọ̀ ń gbọ́ wá sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run yìí wọ́n fi dáadáa dá wa mọ̀ láhàlọ́ wọ̀lá àbúrátà bákan náà mo sì kí kú ìnáwó ànáwó ìnáwó ànátẹ tó ná fún arákùnrin àti arábìnrin tí wọ́n bá tọ́ lọ́hùn tẹ wá dùn wọn lọlé ọlọ́run dùn ẹ̀yìn náà nù. Ah, bàtà jíṣẹ́ yín fún wọn lánàá tààyè yín fún ọkọ àtìyàwó lánàá sùúrù ní ẹ̀dàn sí wọn na sùúrù sí pé tọ́ à ń fa ìlọ́rọ̀ lọ ọ̀nà méjì nìyẹn máa ń gbà fa ìlọ́rọ̀ lọ ẹ̀ ń bá ṣe tó dùn ní bóòdì ìyẹn máa fa lọ́rọ̀ lọ pé tó ọ̀fọ̀ lọ́rọ̀ lọ ẹ̀ tó dùn máa ní tá a máa bí a ti bẹ̀rẹ̀ àdúrà tí ó fẹ́ ìyẹn máa fẹ́ ṣàdúrà gbá mi tẹ́ pípé náà máa jáde kọ́ lọ́rùn níjọ́ dáa fún yín. ṣé tẹ̀sílẹ̀ fáwọn. Ah, bàbá dáadáa fún yín ọbẹ̀ ṣàdúrà ni o tó ti bẹ́ẹ̀ àdúrà lọ́wọ́ bà sí ọlọ́run ní kéèyàn bá tún bá ń bí ẹsẹ̀ alẹ́ sàtọ́là wọ́n lè bá tún bá ń bí ẹsẹ̀ kó wọn ò ní sẹ̀sẹ̀ mọ́ anábì nínú ọlọ́run dùn sí tu bínú ẹrú kan ṣe dùn bóódì lọ ẹrú kan inú ẹ̀ dùn bóódì ó lọ rìn àjò ó kun ràkúnmí lọ ìrìn àjò yìí ò ṣe é fẹsẹ̀ ìpadà alẹ́ wọn yóò pọ̀ náà ni kò lè sómi kò sí kankan gbogbo tí ó sì lè lókè lórí ràkúnmí ràkúnmá sáré wọn lọ ìgbẹ́ wọn fẹ̀yìn tìgbẹ́ tìgbẹ́ retí bọ́ọ̀ ń lọ ní ìsìn òkú gbọ́nà náà níjọ́ wọn fẹ̀ka kú lórí ìjókòó yìí náà òun wá gbé lọ yẹ́ẹ́ tí adájú ọmọ bá ràkúnlẹ̀ bẹ̀rẹ̀ àtòmí rẹ̀ àtòúnjẹ rẹ̀ tá a dúró tì í ah, ó ní òun lọ́lọ́wọ́ ba ìwọ ìwọ ọlọ́lẹ́rù òun inú ẹ̀ dùn kùn ó dùn ó ní yá òun lọ́lọ́wọ́ ìwọ lẹ́rù ọlọ́wọ́ inú lọ́dún ó ní ọlọ́run wa àlẹ́kọ̀ọ́ àdìwẹ̀ ìfẹ́ inú ọlọ́run tó wá dùn jù bá ń lọ sẹ́bàtúbà bí ẹ ṣe dùn àwọn ẹ̀rú náà lọ́wọ́ wa náà nù ẹ̀ tó dùn jọ̀ọ́ máa náà nù sẹ́mọ̀pẹ́ tó dùn jama nù ẹ̀ẹ́ bẹ́yìn ọ̀gbọ̀n ẹ̀dùn jama nù ọlọ́run bẹ̀yìn náà nù ọlá nù ọlọ́run láti bẹ̀rẹ̀ dá ọlọ́ wọlé àkọ́jà. sọ ìjókòó wa ń bí ìjókòó wa yìí ìwáàsí wa yìí yóò sọ di tí ìjọba ọmọ sọ pé ẹ bá mi sọ fún wọn ìyá ìyá lọ́dún yìí. àmín bá ń sọ fún àjẹmọ́ bàbá ẹni wọn lọ́dún yìí ọlọ́run sọ̀dà bẹ́ẹ̀ lóbi ẹni tó mọ̀ pé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò sọ bẹ́ẹ̀ ẹni tó rò pé ìjọba máa dá pé ọlọ́run yóò ṣe ìdíje. àwọn ìyá bẹ́ẹ̀ nàìjíríà ìdẹ́gbà wọn ìjọba ń jẹ inú wọn lábẹ́ ọlọ́wà kó tó kú a máa gbọ́dọ̀ bá ní nǹkan. bẹ́ẹ̀ ni bàbá ti kọ́lá náà ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́rin lánàá ni ọ gbólóhùn xabiru tọ́lọ́gbẹ̀rẹ̀ ní xabiru ní ọkọ ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́n bá tabatọ̀ pé ọlọ́run jẹ́ xabiru ìtura ẹni pé dá sí bọ̀rọ̀ ọba tó ti kí bọ̀rọ̀ kódà alùlù ìlímì wọ̀lẹ̀ kí bọ̀rọ̀ àwọn afáàní ti jẹ́ kí bọ̀rọ̀ ìyà ìlímù bíbọ̀ àwọn àti ìlẹ̀ òmóòrì òun ìyẹn tí ọlọ́run ma inú ọ̀rọ̀ ọmọ òbí ọ̀rọ̀ ó tún wá inú ẹ̀ ń wọ̀ inú bẹ tún ti bẹ nínú inú bá a ti wà yìí àwọn kankan bẹ nínú wa ọlọ́run àwọn tó bẹ wa yìí àwọn náà tó ní nǹkan nínú ọlọ́run tó náà tún wá tó ń bẹ nínú àwa àwa aláàánú ń sìn á ní aráàánú inú wa lára wa tí ọba kù àlè bàbá kan pé abẹ̀bí ló ń bẹ lára wa àmọ́ ìbá ń kù táwọn pé nǹkan kan máa ń bẹ̀ bẹ́ẹ̀. ara náà tó wá nínú ìtútù bẹ́ẹ̀ nú ara náà lọ́dún mọ̀. èyí ni pé má rò pé kankan bẹ sí lọ́dún lọ́wọ́ mọ̀ àbàṣe. ọlọ́sọ nínú sọ́ọ̀tù kọ́ọ̀fù ọlọ́ni wọn làkọ́ yọ ká lákínálé ìnsánà wọn náà lè má tó wà síwéso bí iná fòsòwò ọlọ́ni àwọn alábẹ́yẹ èèyàn a sì máa ń tí ẹ̀mí yín ń sọ wúyẹ́wúyẹ́ yẹn ọmọ bá a ṣe wà ń kálẹ̀ ìgbogbo ń tẹ̀lé wá ń sọ pátá àtẹ̀ntọ́ wà ń bí tọkàtọkà tẹ́pẹ́ tá sọ yìí ń gbọ́ àtẹ̀tẹ́ pé ọ̀tọ̀ níbi ọkàn ẹ̀ wà ọkàn wà ń bí ni etí gbogbo wa ń fọkàn sọ pátá ọlọ́mọ gbogbo ìbàdàn yìí pátá ọlọ́mọ gbogbo Ọ̀yọ́ ṣèṣì pátá ọlọ́mọ gbogbo Nàìjíríà pátá ọlọ́mọ gbogbo Áfíríkà ọmọ gbogbo àgbáńlá ayé ọwọ́ àmàlà wọn ó sì wá mọ ntáwọn àjẹnu náà tó ń dáwò náà ó tún wá mọdé yẹ ọmọdé ku ọmọdé já. Ọma kòkò ti kòkòrò ó máa ń tí ọmọ rẹ̀ náà akáǹpẹ̀tọ́ lọ dájú ayé kẹ́kọ̀ọ́ ọmọ ara wọn ọlọ́run máa wọn tó máa ti wọn. àìmọ̀ náà náà láti máa ń rò fún wa láti tó báyìí ìmọ̀ àmọ́ náà kò sí fàbítàlì ń gbọ̀rọ̀ báyìí lásìkò má ní ìsinmi wò kàbẹ́rù ayẹkùlọ̀ àlìmọ̀ lẹ́yìn wọn ṣe rí yìí ẹni ó pẹ́ bá jẹ́ kàbẹ́rù lẹ́nu kọjá àlìmọ̀ yóò ní mọ̀ yóò mọ̀ ní lọ nìyẹn. وقرن الله تعالى كنا بالأكيم والخبير ńgbọ́dọ̀wọ́n abẹ́ sọ ohun tó sì kejì kàbírù bí kò fi àlímù sí ó fi àkímù sí ó fi àkímù sí. lèyà àlàmà náà sùn káwọn yẹn mọ̀ yìí pé ana ikimata láàyè aṣọ wà dẹ́lẹ̀ àní ibra wà ilim bí bàwá tilẹ̀ ọmọr káde mọ̀ yìí pé ikimọ̀ ọlọ́run ọba àlejò ọ̀la nípa kọ́ mọ́ tinútòde nípa pé ó nímọ̀ kí wá sí ìmọ̀ nìkan ìmọ̀ tó mọ ti bẹ nínú ni. jama kẹ́ni kan náà ní ìsìn kó máa ka àlùbáàlì fún wa tó ti ha sórí yóò máa kà á kí ló ṣe jàmá ọmọ ẹ̀hẹ́n ó lè mọ̀ ẹ̀. ìyẹn máa bọ̀ kẹ́sí ní ìsìn tí ìmọ̀ tó ti sọ wọ́n pèlè lọ́ọ̀ni ó náà sì gbé kiri bẹ́ẹ̀. àmọ́ ọlọ́run gbẹ́gà báwọn ìtọ́ba tí nǹkan lọ sí ó wàhálà hàdá pàpàtẹkùnù kàfíyà alákàfíì nà nàásì èyí wá pamọ́ sáwọn èèyàn ti pé gbogbo nǹkan lọ́wọ́ mọ̀ ní a fi máa ń gbọ́ sẹ́yìn ṣe nǹkan kan táwọn bá rí àwọn èèyàn pé ta bá rí a mọ àwọn sára ìdá a ti fi mélòó ti wá so ọ̀gá kújọ wá alé kí ọlá tí ó sọ lẹ́sàn kó rí dáadáa pẹ̀lú rẹ̀. tó bá rí báyìí àtẹ̀pẹ́ tí wọ́n fẹ́ ká lọ ló bẹ̀ ní wípé ìnàjẹ̀míyà àwa rẹ̀ sẹ́yìn wàlúwà yìí ní ètìmọ́tò gbogbo máa ṣe máa ṣe sẹ́yìn àgbéwá lóní kíkímà gbogbo máa ṣe máa ṣe sẹ́yìn àgbéwá lóní kíkímà wàlà àjẹkà àná fàlẹ́ ìlà àwálé onídìí káwá máa wáyé ìtòrí kiri onídìí. لأننا نعلم أن الله تعالى أقيم عز وجل وأنه ما شرع إلا لحكمة wọ́n ní tiwa ni pé káwá máa ń gbé ọba àlejò ọlá àkíìmù ni ọ̀jọ̀gbọ́n ni bó ti ṣe ọlọ́wọ́ ń sìn lórí bọ́dá fún ju etí wọn rò pé ńlọdà fún ọ lọ ọ̀jọ̀gbọ́n lọ lọ́hùn ètò ìyá ló ṣe fún ọ yìí kẹ́ẹ̀mà yìí pé kò ní í pé ká ṣe gangan ní ẹ̀sìn rẹ̀ yìí pé ká ṣe gangan ní òfin ẹ̀sìn rẹ̀ kí kí wọn kàn bẹ lábẹ́ yẹn. ẹ̀yin ẹ̀yìn ẹ̀yìn kẹ́ ṣe tẹ́ ẹ bá ṣe ikí mà yẹn wá hàn sí yàn nítòsí alihamudulilayi kò tètè hàn sí wa ká mà pé kí mà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò padà hàn. ẹ̀yẹ́ wo mi ta fẹ́ lọ jọ́ mi ta sí òjá lọ alẹ́ hawala ti lọ a hawala ti lọ pé mo fẹ́ lọ a kódà tẹ́lẹ̀ mi sọ pé àìlọ òun ọ̀tá lọ́fà pé a iṣẹ́ ọ̀tá lè yó a iṣẹ́ ọ̀tá nì tó sì fẹ́ lọ tọ́lọ́sì mọ̀ pé kò yẹ kó lọ ẹ̀ kó lè bá a lọ mí. wọ́n ní wà máa mọ́ kíkù náà fílmìnà lè àwámi ìwádà wáyé kò sí táwọn ń retí níbi máa ṣe máa ṣe ọlọ́run àbí máa ṣe ọlọ́run ju ká máa tẹ̀lé lọ ká tẹ̀lé máa ṣe ká máa ṣe ká jìnnà sí máa ṣe rẹ̀ ntọ́ka wà ní ká lọ pé sẹ̀mí iná wà tá a nà sẹ̀mí iná wà tá a nà sẹ́ni dáná máa sí ọlọ́run lọ́tọ́ bẹ́ẹ̀ àná mi lọ́tọ́ bẹ́ẹ̀ fáìn kò ti fi rẹ̀ yorùbá dẹnu mọ̀ sí ẹn kí wọ́n bẹ gbà á àlọ́lọ́ ló ní dá sí àtòjíṣẹ́ ti bẹ̀ yẹn lẹ̀ bó ṣe fọlọ́. ìjọba àwọn òfin tiẹ̀ tó ṣe yọ ọ́nù parẹ́ onámọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ní ìsìn wọ́n kó àwọn kan wọ́n kó wọn bí wọ́n ṣe máa kó wọn àmọ́ wọ́n ń lọ lẹ́wọ́n ta jí ajakuwa ẹ̀ma lọ ọmọ abọ́lẹ̀ wọn ni gbìlànbọ́ ẹ̀ wọn lọ yí kejì àti tí a lọ sọ ni pé àti kẹ́nà lérò o orun gbọ̀ngàn mẹ́mẹ́ tá a bẹ́ẹ̀ kó dọ́m báyìí mọ́ wọn ó ti bàtẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ọbọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ wọn lọ ń tiẹ̀. àbá kọ́m kọ́m kọ́m kọ́m níbo ni bẹ́ẹ̀ lọ nísìnyí ìtọ́jà nísìnyí pé ẹ̀dọ́ sí o kẹ́lá kó mi báyìí so abẹ yọ tọrọ bẹ yẹn kẹ lọ síbi sẹniwọ wọn pariwo sókè báwọn wọn yọ lọdọ àfa wọn ti kọ bọ sínú lọdọ wọn sí kí àti bẹ lọkọ wọn máa gbé irun jẹ ń yọ àfa lẹ bẹ́ẹ̀ jẹ àfa lẹ irun yọ irun yọ wọn kẹ bá gbọdọ òun kí àfa kó lẹsẹ ìrìn tẹbi gbé rárá wọ́n sí àwọn tó ní nǹkan kan àwọn òṣè àwọn àwọn òdìtẹ̀ńtà àbí ẹ̀yìn òkúsá pẹ́ńtà òun nìkan ti dáṣẹ́ ní àwọn àbíyọ́lẹ̀ níbi òun làwọn àmọ̀ báwọn tọ́lọ̀ fi dáàbò bò wà báwọn tí àwọn àwọn àwọn tí máa bà nǹkan jẹ́ láyé tí wọ́n wí pé ẹ má lọ bẹ̀yìn bàá fáà ní mọ̀ yẹn ẹ má lọ lẹ̀. Naam. Kí ni wọ́n lọ́la yìí? Ǹjẹ́ náà lọ́hùn? Ọ̀parí. Bàbá àbáṣà mẹ́rin wọ́n láyé àgbẹ̀kọ́là àgbẹ̀kọ́yà irun gbà lọ́la wọn. Kò sí ìpọ̀jọ́ náà. Kìí sàwọn ni wọ́n fẹ́ jẹ́ nìrì, àṣẹ Ọlọ́run ni ó bì sára wọn. Ìlànà fẹ́ jẹ́ nìrì níjọ́ kan pa àti wáàsí lọ́wọ́ nígbà táwọn tán sí wáàsí bí ní ọ̀lẹ́ ọ̀lẹ́ ìjọ jímọ̀ apàdé wáàsí àwọn ilé àbábọ̀ ọ̀tá ọba lọ ilé agbọ́n lè bàtà àbọ̀kọ̀ pé ìtàjì dàrú àwọn ọmọ tá a bá pàdé ara wọn bẹ̀yẹ máa ń ní táwọn náà ń sọ̀rọ̀ àwọn dáadáa àyà wọn bá já pé gbogbo èèyàn ẹ̀dọ̀ rẹ́síkù àwọn ẹ̀yà títí o nígbà àwọn òde bẹ́ẹ̀ àyà wọn pé àbá àwọn ilé àyín àwọn apá àtẹnà fún wọn wọn ti lọ àwọn ilé àwa ń sọ ńgbà tí a padà dé gbé fúnra wọn ní a sọ ọwọ́ pé ọyẹ mọ bàbá ìyàwó báyìí mọ báyìí àwọn àbẹ ha wọn lè mà yẹn mọ lọ́jì iná. èyí tó bẹ́ẹ̀ sọ ìbọ́yálé ayé ń bẹ lókè tí ń gbọ́ nísìn lọ́dún ẹni kìí ṣe yèké tó tọ́pẹ́ bọ́yálé à ń gbọ́ lókè nísìn àwọn tí máa ń pè yẹn pé wọ́n ti gbé wọ́n fi ọkọ̀ ọ̀la sí gbé wọ́n ti dìgbé lọ fúra wọn tó wájú padà sí àárín ìlú padà bóyá ń gbọ́dọ̀ yẹn nìsí wọ́n ti dààmú lé tí a ti tí a ti rẹ̀ sí wà ẹ̀ bọ́ọ̀fẹ́ bọ́ǹdòsí bọ́ọ̀fẹ́ èyí táwọn sọ̀rọ̀ wá ń sọ yẹn ẹ̀rọ àwọn jẹ̀wọ́n jẹ̀wọ́ sì wọ̀ ọ́n àwọn àbọ̀ àní tiwa ní kágbá kágbọ́ kágbà kálẹ̀ gbà yí pé bọ́lá ọ̀sẹ̀ fẹ́ nìyẹn kò ní di àtọ̀ pípẹ́ yẹn. wọ́n bẹ̀ ní òkú tá à ń sọ ní mọ́kà jámúra tá à sọ ní mọ́kà ó ní àjù tí a ní ká lọ jù. tí ì bá kọ́ dé jámúra oríṣiríṣi kan ló lè bọ́ sí ẹ̀lẹ́mì. aláàkọ́ náà tí ẹ bá tó àgùdé lérú bíi sí títì ẹ débẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ iwu òkò tí ọmọ bíi bíi plane ẹ àgbẹ̀dẹ̀ náà mẹ́mẹ́ ti dún bẹ́ẹ̀ ni tẹ̀ bá dọ̀hùn ní àyíké òkò tí káàkiri ń sọ tí a ń sọ báyìí n kò ti pọ̀ òǹkà ìwà ń dùn yẹn. Àtàkùn ọ̀sẹ̀ àjì. Ìgbà ọ̀kẹ́jà mọ́ra mo ní ẹ̀yẹ lẹ́yà ó bí omi wá ìwọ̀n lórí abá àkọ́mi yé mi ẹyẹ máa yẹ lẹ oko tó ní oko jọ́kì oko àkọ́kọ́ ó lè lágbára ó lágbára jù ó ní bá ó ní bá máa ń lé gá kó lè gbọ́dọ̀ nínú ìjọba tàbí lọ́wọ́ ọ̀rọ̀ máa ń tàbí kọ́ ọ̀rọ̀ ẹ̀ fún wa ká tó dẹ́rọ̀ sí wọn ti dẹ́rọ̀ sí ní tó ti bẹ́ẹ̀ náà o èèyàn máa bọ̀ ń ká o ní ẹnìkan kọ́kọ́ ní ẹbọ̀n jù ẹ̀ẹ́dẹ́gbẹ́dá èyí ọ̀rọ̀ èyí ọ̀rọ̀ pé à òun náà òun náà máa ń mojú òun náà mo ní à tẹ́ ẹ tata ẹ lẹ́rìí tí ẹ àràbà dé à ọ̀dà ńgbà kan ó bínú wọn pé sẹ́ sẹ́ sẹ́ ẹ wá sẹ́ wá mi mo ní àwọn ìwà rí ẹ̀yọ́ wájú ẹ̀yọ́ ẹ̀yọ́ wájú ẹ̀yọ́ àmọ́ mo ti kàánú tíra palẹ̀ báyìí mo ti kà í pé òun ní ìmọ̀ ń ti àbájọ kẹsì ọ̀nà àwa dọ̀hùn wa gbogbo irú ìsísítì àdùn ọ̀dọ́mọ́. ẹni rárá wọ́n lọ náà ẹ̀kẹ́ tó tí kò lé àjọ̀dọ̀ ni. mọ́wọ́ ẹ wá máa pẹ́ ya torí pé láti wú bíi títí tì lọ́nà ó ti di pa ó ti di pa kò sí kò sí lẹ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ lọ́mọ́. àwọn tí ń bọ̀ bẹ́ẹ̀ ti pàdé wa àwa náà wá pàdé wa àwa jọ fúnra wa pa. mo ní àjọ wa lọ́nà aláṣẹ àyìn náà rè mọ́ ẹ̀ wá máa kọ́wọ́ ẹ̀ bàbíyà ìwọ tí ẹ̀ wọ́n kejì sọ́run ilé tí a sọ lẹ́yìn bàbá ẹ̀ máa mọ̀ ní ẹ̀sọ̀ wájú ti ní ẹ̀sọ̀ wájú ti ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ẹ̀sọ̀ máa àyà àjọ àwòrán wa lọ àjọ wa ń fi àwọn àjọ ń bìlà kí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní ìyẹn bá débẹ̀ gangan ní orí pé a fi ọlọ́run o àṣẹrẹ àṣẹrẹ o oní àwa lẹ́kọ̀ọ́ ń bí aráyé sì wá ń bẹ̀rù òkú báyìí jama gbogbo ẹ̀tẹ́ ti lọ lọ́yẹ̀ lọ ọlọ́run sì fún yẹn láfíà tẹ́ ti dá àwọn láti lọ ọlọ́run má jò bàjẹ́ máa sílẹ̀ kàmá ọ̀dà ní ọlọ́run láhàrọ̀ wà láàbọ̀ àjà èèyàn máa gbé ọlọ́run lọ́lọ́run ah, ó ti pọ̀ jù ẹ kọ́ wò pé gbogbo òkò yìí kò ní ńlá sí gbogbo òkò yìí kò ní ńlá sí tí wọ́n lẹ̀ sí. A lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ tí wọ́n ká lẹ wọ́n bẹ̀rẹ̀ pé ta lálẹ́ wọ́n wí. ará èkó àwọn bàjẹ́ onídẹ̀jẹ̀ náà wọn ogun yóò ta yóò kàn rà ní òkú lọ́wọ́ tó máa ń tó ṣe ní kò o so wọ́n ní ni. tí bàbá ti yàtọ̀ ọmọ mẹ́tẹ̀ dábọ̀dẹ̀ tí kó wáyé ẹni ẹni <laughs> máa ń pín lára yín o. àríkò. wọ́n yẹ ya mọ́tàlẹ́ bá àràfà ní street àdàtúl ni mọ́tẹ́ kó ní mọ́kà wọ́n ń lọ àràfà nìyẹn gbogbo àlọ́ mi náà lọ bìkan àwọn yóò ti kọ lẹ́yìn náà tí a ń sọ ara tẹ̀ wọn lẹ́yìn náà fún ẹgbẹ́ ẹran náà lè ẹ̀rọ ní fẹ́ràn. wọ́n ní kò ní ká máa wádìí tiwa nítorí ní àṣẹ ìlàṣẹ tàbí ní tàwa tiwa ní ká yípo yọ lọ́hùn ó sì ní àyípo ẹ̀ ká sì lẹ́kọ̀ọ́ gbogbo àdébí sọ pé ìnáwó àti ìlẹ̀ tó wà fún ìlà yìí wàbí sáfà wàlúmọ́lẹ́wà. ورمي الجمار لإقامة ذكر الله sọsẹ́lá tó yí pé káyípo lé olúwa kásásàfà kásámọ́lúwà kájúkò gbogbo ẹ̀ a fi ń gbé ìrántí ọlọ́run dìde bí a ah, bàbá ńlá wa ìrántí Ibrahim alayhisalaam ó lọ́kọ́ ṣe kínní yìí gbogbo ń tó tàbá fẹ́ sàbàtìmọ̀ ìwà nǹkan bẹ́ẹ̀ láàrin méjì nǹkan bẹ́ẹ̀ láàrin méjì ó kù láti rú bíi tó ìpinnu léyìn lọ́hùn yẹn bẹ́ẹ̀ bá ń bọ̀ tẹ́ bá gbàgbẹ́ wọ́n ti fi green síbẹ̀ báyìí ìpẹ̀lẹ́ ti jẹ́ kí ara yín lé gómìn tẹ́ bá bọ̀ lọ sáré bẹ́ẹ̀ kí ló fà á ibi tí ibi tí ìyá wa tó bí ànábì wa Ismail ibi tó pé sáré nù ẹ̀yin náà bẹ́ẹ̀ sì máa sànù bí ṣe ń sáré lọ sàfà ìgbàlódà ń sá oní ń sáré tí ń lọ gun sàfà tí ń lọ rí wọ́pọ̀ ẹ̀ pé àbófin alẹ́ náà ní ọgbọ́n ọ̀sìn máa ń wà yóò tún tọ́jú máa ń gbàdúrà fáwọn ọmọ rẹ̀ lẹ́bi àá ṣé kò yìí àtùkọ́ ọ̀dọ́ pé nǹkan tó ṣe àwọn tó ń kérò omi mu yóò tún lọ tó sáré lọ́gbọ̀ òkè bí ẹgbẹ́ ìrọ̀kọ̀ lè tó pé tó o. lókè sí ọ̀gá náà ṣe lórí yẹn láti àjẹ. gbogbo àwọn àmì ẹ̀sìn tí àwọn ẹni ìṣáájú ṣiṣẹ́ anábì wa sàṣẹ́lá àtànábì Ibrahim àti dáhùn lọ sí lé nìyẹn. ìdàn àṣepé gbogbo wa náà káwa náà mójútó tọ́lọ́run níbi àbáwá nínú ilé wa lẹ́nu wa ní ọjà wa ọwọ́ pa agbẹ́tọ̀ ọlọ́run ló ń bẹ̀ náà àwa náà ò ní parẹ́ bẹ̀ mọ́ ilé yẹn àníparẹ́ nílé yẹn àníparẹ́ lọ́jà yẹn àníparẹ́ fáàsì ní parẹ́ ọmọ bàbá tó ní ibi tá a wé tá a gbé sọ̀rọ̀ lọ yìí bàbá wa kan ló ní bàbá wa àgbà kan ló ní bàbá yìí wọn wá ní kankan wọn àbí mọ wọn ní kankan ilé ńlá ni owó ku yàrá kan ọ̀gángan bí yàrá kan lọ́nà wà náà ní yàrá kan ẹ ló tó wà yìí náà lónìí yàrá kan lówó kù wọ́n sì gbé pa wọ́n gbé òkúta lé páànù lé náà lórí àmọ́ ẹ má fi kí láago méjì òwúrọ̀ àdúgbò yìí yóò tó bàbá pé wọ́n lọ́mọ ya, ya ya ya ya jẹ́ pé yá àtàwọn bàbá ń pè kan? ọmọ yá ọmọ yá ọmọ yá ẹ̀rọ yá aago mẹ́rin ẹ̀rọ yá aago márùn-ún yóò lè jẹ́ ìmọ̀nà wọn ò sì ní kankan wọn àbí wọn ní kankan. ayé wọn náà rèé ayé wọn nìyí nítorí kẹ́gùn ẹ̀ rèé ọtí ọ̀padà kẹ́gùn ẹ̀ sọ́ọ̀sì ọ̀padà kẹ́gùn ẹ̀ ọlọ́run ní pèlè ààyè náà tẹ̀tọ́ lálẹ́ ní ìtọ́jú kankan kankan kankan kankan kankan kankan kankan jẹ́ kankan síbẹ̀ yìí níbẹ̀ là ń bẹ lọ́n pé a ní yín wá mọ̀ ọ́n síta lọ́n bí kọ́nà ó yọ̀ dá fún wa tó bá kò nù bí àbí harúkọ mọ́rí mọ́ra yìí tọ́lá àwọn bóyá náà bóyá yìí náà ní tó ń bẹ lọ́nà bí ọlọ́run má yọ kúrò ní mi àwọn sọ fọlọ́ pé a padà máa wá tó síta lọ́n bí kọjá kọ́ba ìgbà wá ńgbà lọ má lù ní ìsìn sáà tó wá sí i ẹ̀ bá ẹ má wò aláyé ń bu yín aláyé fi ṣe ẹ̀yẹ nípa tọ́lọ́ ẹ̀yin náà ti ti yín lọ torí ọlọ́run tẹ̀ fi ṣe ẹ̀yẹ má fi ṣe lọ ẹ̀yin lẹ́ẹ̀kù kan yìí. wọ̀dà kìbátù lílẹ̀ mú tẹ̀kẹ̀ ọlọ́run wà dùhà wàlẹ́yìn ìdá sájà. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ألا نوى دعاء أسكو دعاء ألا نبو في برا والليل إذا سجى إذا سجى òfòrú búra nígbà tó bá kúnkùn sẹ́nìkan ò rí àtẹ́lẹwọ́ rẹ̀ máa mú fi búra. ما ودعك ربك وما قلى ọba rẹ tó dá ọkọ̀ ògbé ọdún sílẹ̀ ògbé ọdún sílẹ̀ ẹni wà máa kọ́dà ọkọ̀ sílẹ̀ ògbé ọdún sílẹ̀ òtún akọ̀ sílẹ̀. wal-akhiratu khayrun laka minal-ula. níta abẹ́ ṣe fún ọ ni pé abẹ́kẹ́yìn rẹ ó da abẹ́kíkẹ́gun rẹ ó da ju ìbẹ̀rẹ̀ rẹ lọ àsìkò yẹn ìbílù máa wá bá ànábì pẹ̀lú wáàyí ni ọba wá mọ́ anábìrin fi létí létí kọ̀ọ̀bá wa mọ́ ahán àwọn káàbù ní ahán ọlọ́run ti kọ́ rẹ̀ tọ́tọ́ ní ìsìn ní tí máa ń rí àjànà tí ní orí mọ́ wọn ń pè wáyé kàdá àjànà wọn há wọn ní orí mọ́ ní àwọn oṣù àbíkiri rẹ̀ ní orí mọ́ láwọn oṣù rẹ̀ ní orí mọ́ sẹ́sìn ọ̀gbẹ́ yẹn ni wọ́n máa jẹ́ ọ̀nà ìyàwó ọlọ́ kí ló ń wá sí ìwọ lọ wọ́n dòdú ti wù jẹ́gẹ̀ẹ́ wọn ló ń jókòó tó lẹ́ẹ̀mọ̀ wọn ti wá mọ̀ wọn ló tó á di tí ọ̀wá báwo mọ̀ ń tọ́fà ọlọ́ta wúlọ̀ nígbà tí ọlọ́run wà dá ló lè dá lórí. wal akhiratu khayrun laka minal ula. abẹ́ kíkà tó wọ̀nyí ó da ìbẹ̀rẹ̀ rẹ rọ́ọ̀nì arákùnrin fọ́nrá rẹ̀ bá rí bákan mọ́tì mọ́tì kárí bọ́nù mọ̀lọ́mọ́tọ́lọ́ ń bá ọ rìn ìkẹ́kùn sí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀dà àbọ̀tìkọ̀dá tó kẹ́kùn ẹ̀ ọlọ́run wò jẹ́ tó kù lẹ́yìn fún ọ́ dáa ju tó ti ṣe dájú fún àlọ́. wọ́n ajú ilẹ̀ ọlọ́run. mọ̀jẹ̀ àfi dáadáa pìtàn. bá a ti ní yorùbá ní àìjẹ mọ́ fẹ́ ẹ̀ lọ́bẹ̀. yorùbá wọ́n ní àìjẹ mọ́ fẹ́ ẹ̀ lọ́bẹ̀ nìkan kì í tẹ̀ ẹ́ yàgò fún ẹṣin mo rí. kútùpà nígbà tí èèyàn yà wọlé kẹ́lẹ́ kọ́lẹ́ àfọ̀kẹ́kẹ́ ló dé nígbà ọ̀gẹ̀sìn náà ìmọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀gá yẹ wa mọ́tò pé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n lé wẹ̀ yìí wọ́n lè kékeré sí mọ́tò pé ah ṣé nǹkan ọkọ lò ó ó lè mọ̀yà mọ̀yà òfin lára òun kà lánà ẹgbẹ́ mọ̀yà mọ̀yà ah lánà nù òòrùn ìgbìmọ̀ lónìí ẹ̀kọ́ ìyá fún ọmọ ọlọ́run ò jẹ́ kẹ́kọ̀ọ́ ó dáa o. bọ́lá máa ń ṣe wọ́n bá kẹ́ ẹjẹ́ àti sùúrù jẹ̀mọ́ ọkùnrin obìnrin wa ń gbọ́dọ̀ àwọn tí ń bá wa rè kí lọ́mọ tó wọ́n kó wọn fẹ́ sọmọ rẹ̀ tọ́lá ní pé kí wọ́n jẹ òní dá àbíkọ́ wọn àríwọ́ jẹ ní ọ̀dà kó ní bá níbẹ̀ mú rí mo lè gòkè mo lè rọ̀kè ó nípa òní ìmọ̀ mo lè gòkè mo lè rọ̀kè fún ẹ̀dá ó ní ìmọ̀. bẹ́ẹ̀ la ní yá ti dáa tó yẹ ọlọ́run máa ń tọ́mọ fún apá títí àdúgbò lókè pẹ̀lú ọmọ ìyá ọmọ ìjọba ọbẹ̀ wọ́n sílẹ̀ adẹ̀rán ni yorùbá ti rí kéré nù ẹnu ọbẹ̀ òní sílẹ̀ o yẹ kọ́ lọ́mọ ìyá yé lọ́jà yé pàtàkì kò láyé ọlọ́jà bá pẹ́. ó ti wá dáa tó yẹ kẹ̀ wọ́n bàbá náà lọ́nà ẹlẹ́yà ó níbi ó ní ìmọ̀ hmm. ẹ abẹ́bàrà bí ayé dé ó níbi ó dé ìbàdí dàgbà dé ní kọ́kẹ́ pọ́ ọmọ ló mẹ́rin léyà wá tọ́pẹ́ lọ́la fún ẹ jọba kò ní ìmọ̀ yẹ kó àmọ́ ti dàgbà ọ̀nà ti bímọ wọn wà lówó tí mo yàn kó bàbá wọn báyìí bá kápadà wọ̀ ó náà lọ sísọ ìlera gbogbo ìlú ti wá níyàwó nú wọn wọn fẹ́ dáyàwó jọ wá sọ́dọ̀ rẹ̀ gbogbo ọmọ tá kọ́ máa wá tí wọn ọ̀dà débi ká náà pẹ́ran nínú wọn ẹ̀rọ bàbá wọn. ó ní bàbá ń kọ́ wọlé ẹ̀rọ ya. ó ní pé kí wọn mẹ́ra lé yóò sì lọ wọ lọ́hún tó. mo mọ ọ̀rọ̀ mọjà mọjà mọjà jẹ pé gbogbo ẹ lájẹ tán o. torí náà ni bàbá láti rárá yìí rárá rárá yìí. àmọ́ òní fẹ́ jẹ mọ́ nílẹ̀ Yorùbá yìí o pé papa ẹ bá lè gbé olóhùn nínú ọjọ́ ẹjẹ́ tó bí àti ẹ̀nà ẹ̀yà ẹ tó bí àwọn tẹ́ tó ń rẹran níyà bàbá ẹ sọ fọ́lọ́hùn ẹ ló kọ́ pé gòdò máa nù ẹ̀yẹ lóhun yín tó ní tẹ̀ ń fa gbogbo pé bàbá yín ní tó ń fa gbogbo lọ ìyá àwọn náà kọ̀ ẹ̀kọ́ kan nítorí dáa ni pé àwọn fẹ̀mẹ̀rẹ̀ ọdún ni tí ẹ bá ti ń rà sí rà sí rà sí ẹ̀ Eh, bàbá kọ̀ ní ẹ̀rọ àwọn máa ń pọ̀ ẹ̀yìn èyí tèkó ní oníkàwọn ẹ̀gbọ́n àwọn máa ti ẹ̀rọ lọ́dún yìí pé òun ló ń bọ̀ ara àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá ní bó bá rẹ̀ lọ́dún kọ́ sọ̀rọ̀ àwọn pé torí pé kọ́ máa kọjá yẹ o torí àwọn àwọn òfin ẹ̀rọ lọ́dún lẹ̀ fún ẹnìbọ̀dì o ẹ̀rí kan iyì inú bàbá ọlọ́run mọ́tà jẹ́ àdàgbà rè mo jẹ́ àdàgbà dáadáa. bí yàrá ń dá gẹ́gẹ́ gẹ́gẹ́ lórí kéwú àsìkò kan máa ń tó tí ó ní pé ẹ̀dá wọn àfa ẹ̀dá wọn àfa ò ní ẹjẹ́ wọn máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká máa sọ̀rọ̀ àmọ̀ bẹ́ẹ̀ ni màkíw àwọn tẹ́lẹ̀ kọ́ ìyẹ̀dí wọn Hmm. àbùkù ń bọ̀ nù wọ́n fura pé bàbá ọkọ yẹn kí ó nìyẹn agbọ́kọ̀ yìí mà kí ó àmọ́ nígbà tó bá di pé bàbá náà bá jókòó tí ń wo ọlọ́run pé á ah, sáwọ́ la sì kọ́ ọmọ yìí iyì kí ó nù bàbá dáhùn àti tọ́lọ̀ bá bá wọn léèrè yìí pé adáhùn ti lọ́rọ̀ sí láyé tí má ní sùkúrú kọ́ta ní kí wọ́n yẹn ní. àmín. nípa lẹ́sìn ìjà ìyàdá wọlé àná ọlọ́run láhọ́rọ́ wọlé àkọ́jà. èyí wọn báwọn wọn ní ọlọ́run sọ pé kúlù ayéṣe ìyàgbọ́n sàádà sọ pé ẹ̀rí wo ló tóbi jù wọ́n ní ìdí ni pé ánàlẹ́ mọ́ṣẹ́lì kí náà kọ́ ọdún nàbí máa yẹ̀ sí àdúrà kàbí ànákà àkùn wọn làwọn ọbẹ bọ ní ẹ lọ bá ànábì pé ọkùnrin ládàbí àgọ kí ni ó sọ fún agbódòdó lọ sọ. wọn ní yahudi àti nasara wọn takọ pé ìsànàbí yahudi takọ nasara takọ ọláwọn ọláwọn àbí àwọn bá ṣùgbọ́n àwọn tí wọ́n fún tí àṣáájú rẹ àwọn ọmọlẹ́yìn wọn náà nírọ̀rùn báyìí mẹ́rin wá ńgbà mọ̀nàfíkì bá fẹ́ kọ́ sábẹ́ abẹ́ ewé yóò àfi kẹ́kọ̀ọ́ ti ràn yá sọ pé nítorí òfin ṣe tó ń ṣe nìyẹn bí ìyẹ̀wò ní bá ní òun ọ̀gbà tí nìkan ló ń gbà yíyan sí gbà wọn ní jà yẹ̀wò nílẹ̀ àwọn gbèkà lórí mẹ́rin wá ọlọ́run fi á mẹ́rin wá yìí pé èmi ọlọ́run tó lẹ́lẹ́rìí rẹ̀ wọ́n ní owó tí wọ́n ti kù ìyẹn bá mu ń gbọ́dọ̀ ní kúlí allah kúlí allah àwọn afáàní ayakuna lè ismul karim mubtada gbólóhùn allah yẹn lè jẹ́ mubtada ẹ̀yọ́ ní kí ló ní bá wí yẹn ìyẹn ni pé ntí àá táàbì máa bá ti tú ọ̀rọ̀ lọ́hùn àtọ̀rọ̀ jíṣẹ́ yìí wala khabar mahzuf abáru ẹ̀ nígbẹ́ ń tà sí hádànù tẹkidiru rẹ̀ tá a bá sọ pé kí ni wọ́n kí ló pamọ́ síbẹ̀ ajẹ́pẹ́ kúlí Allahu akibaru sahada kúlí Allahu akibaru sahada akibaru sahada wá jẹ́ khabaru fún Allah. shahidu wá jẹ́ khabaru ní mọ́tẹ̀lẹ́ yìí màzúfin shahidu wá jẹ́ kàbáàrò fún mọ́ńtẹ̀lẹ́ ìdájí hádàánù bó ṣe dúró tira wọn yẹn àti wọn jìnnà síra wọn déédéé díẹ̀ tẹ̀bírù ni pé wúwa sa'idun bayni wa baynakum kúlí aláhù sa'idun bayni wa baynakum àti kúlí aláhù kúlí aláhù wúwa sa'idun bayni wa baynakum ọlọ́run ni tún lẹ́yìn ni o ọlọ́run ní akpọ́lù sàhádà lọ́gàdìlẹ̀ lẹ́rìí. bákan náà wúwà sẹ̀yìn ìdùbẹ̀yìn ní wọ́n bẹ̀yìn náà kù òun wà lélẹ́yìn láàrin mi àti yín ojúbọ̀nà kan nù. wájú sáré ni pé anàlẹ́ ìsọ̀lẹ̀ kẹ̀rí mà xabaru lè máa sófin alẹ́ pé orúkọ ọlọ́run ọba àlejò ọ̀dàn gangan ni xabaru fún mọ́tò ẹ̀ka kàkà dànù tí ì ṣe húwà àti pé kúlé huwa Allah ó lè lọ́ba nà. tọ́wọ́ bẹ́ẹ̀ àti pé sa'idun ó lè wá lórí gbọ́nà méjì sa'idun ó lè lórí gbọ́nà méjì alákọ̀ọ́ ni pé ó lè di àkábàrò sáníyà fún tàdá tàhádànù pé kúlé huwa sa'idun ọ̀yàkùn tàbí huwa sa'idun huwa Allahu sẹ̀yìdù àti pé kábàlù sáàlì ni sẹ̀yìdù jẹ́ yẹn ojú mi alẹ́bí sẹ̀yìdù ń jẹ́ kábàlù dáradá ti hádà nù yàní huwa Allah huwa sẹ̀yìdù bayni wa baynakum huwa Allah huwa sẹ̀yìdù bayni wa baynakum. Ah, ìṣe jẹ́ àwọn mẹ́nu báyìí lè jẹ́ dèdí ẹ̀ ní wípé gbogbo ẹ̀yin tẹ́ bá gbọ́dọ̀ ayé lórí kéwù ẹ mọ́ sáré àtètè kọ kẹ gbàgbé àtètè débẹ̀ lójú ọ̀nà tí kí ó yí o kẹ́gbẹ́ ilé bá fẹ́ fi ṣiṣẹ́ ṣe. àsáré àtètè kọ ni kéèyàn máa múra sí bí ó ṣe kéwu yanjú kọ́ máa múra sí lílò rẹ̀ tí ọba múra sí lílò tí ò múra sí kíkéwu yanjú tí lílò bá bójúmọ́ lọ́wọ́ etí ọ̀padà bàjẹ́ inú ẹ̀sìn ọ̀pọ̀ ibi tí ó tún sí lọ. 1975 mo jáde ilé kí ó níbi kan 1975 ọ̀kan náà àwọn tẹ́gẹ́sájú fún wa wọ́n wá wọ máàlù lárọ́ bí àǹpẹ̀lùkẹ́ ní mọ́ àdì àǹpẹ̀lùkẹ́ ní mọ̀hídìí agbẹ̀gbẹ̀ ní alifata wọ́n jẹ́ mẹ́ta wọ́n á wọ mábìlà so mo wá lọ bá wọn ọ̀ngẹ́lì kan lọ́jà àgbo lọ́dún náà má lọ bá wọn ustaz mo fẹ́ máa kéwù mo lè fi wọn tó lé ẹ̀ka pé ni wọ́n ṣe bí ẹ ọlọ́run àṣà bá wà wọ́n á pè mí tájà gbé ni mo ní nà wọ́n lọ sí kọ́ wọ́n ń bí ìdá o wọ́n ṣùgbọ́n ìmọ̀ràn wọn fún ẹni pé <laughs> kí ó dáadáa wọ́n gbé àròjà yìí bá nǹkan nǹkan kéwú lọ bí ọlọ́ọ̀kú kéwú wọ́n torí pé ẹ padà dọ̀tà nígbà tí wọ́n bá ráàfáà tọmọ kéwú jù ọ lọ wọn ní dábìlì tó fi lọ. alóṣìkò ó sì tí òjò kọ kéjì ẹ̀yẹn jú ìbá dá o wọ́n máa ṣe níyànjú rẹ̀ yìí gbìyànjú sí i fine bóyá ní ilé kí ó ọ̀dà nífàdúrà sàn wálé pọ̀tù tí ìyẹ́ kó jókòó báyìí mo rò mo tún rò máa dorí kodò wálé mo wá ní ẹ jẹ́ dára mi wò mo wá yọ tíra kan èèyàn tíra mi ìta náà yẹn lójú ta ẹ̀kúlé ni bí ń jọ náà yóò lọ sọ di ojúlé máa bọ́ sẹ́kùlé mi mo wá sí i kálẹ̀ nìkan wá ké tí àìlọ́dọ̀ mi ọ̀fẹ́ ké bí ẹ máa kọ́ lọ máa ń tọ̀ lọ ó sì ta bọ̀kàntì mọ̀ mbẹ́ mo fi hàn lẹ̀ mo dá a lẹ̀ tábà tí ò yẹn wọ́n ní ẹ̀ dá a lẹ̀ mo dá a lẹ̀ mo tún sè é mo sáré tí òye mi bíi mẹ́ta lójú mi kàn sọ. àní ṣé n tí wọ́n sọ ní ìsìn ṣé kì í sọ̀rọ̀ báyìí mo ṣe pàtímọ́lẹ̀ nìyẹn. ìgbẹ́ náà lọ́hùn tí n bá fọ̀rọ̀ lọ èèyàn mẹ́wàá níjọ náà kàkọ́ pé ẹni tí mo fọ̀rọ̀ lọ jọ́nà dé mẹ́wàá mẹ́jọ ló ní má lọ sí máa jù ní má lọ kí ó má sọ fẹ́ kọ́ lọ ní kí ó ní àtọ́ àgbàlagbà ló jù áá ní bẹ́ẹ̀ bá ń wo òróró tòótọ́ ọ̀rọ̀ bá ń wo òróró ọjọ́ náà ẹ pa àti ìmọ̀ gbòkè ó tàn. <laughs> Ah, sùmùránìyà ọlọ́run kú sẹ́ tí a yìí lọ́ra nísìn ṣùgbọ́n òkú yìí kùn kó lọ́run mà náà. á tó pa fi mọ́lẹ̀ nù eléyìí má lọ tọ̀hún má lọ má lọ má lọ má lọ má bàbá àti màmá ó kí wọn ṣàdúrà fún ọ ẹran mi lè gbé ó ọlọ́sì pé ẹ kí n lọ ṣùgbọ́n ní ìmọ̀kíw ẹ ṣàdúrà fún mo tó ń torí gbogbo kíw mi lọ. bàbá mi ní wòlò tó kù ibà ti sìn ọ̀ wálé mo ní bàbá mi ó kù tó wọn ní àdúrà wọn lọ́gbà àdúrà táwọn lọ́gbà ebi tá a ká lọ náà ni pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run ojú ojú ọ̀sìn wọ́n ṣàdúrà fún mi ẹni tá a bá sì ní àmọ̀ lọ kò sí lóbìnrin kò sí bímọ. n ta bá ní àfẹ́ràn lọ́wọ́ àmọ̀ lọ́wọ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọ́n máa ti sèǹbọ̀ wá látòkò wọ́n ti bọ̀ wá níta bẹ̀ jẹ́ lára àwọn wá wẹ́rẹ́wẹ́rẹ́ bá a ti torí bọ̀ má bẹ̀ àwọn bí tí mo lọ alihamudulilayi àmọ́ ọ̀gá abẹ ni pé mo ti bẹ̀ wá tó mọ bí tí màá tó torí bọ̀ lọ ilẹ̀ mo ti pàdé ẹ̀ tó wá ju ìkífù tó ju ọ̀nà bí kí wà fún mi wọ́n ń kọ́ animáàlú alihamudulilayi bọ̀tẹ́ nìkan bẹ́ lásìkò wátrà ní sọ́ọ̀ sàádà ẹ̀ àwọn yóò tó jókòó rẹ̀ gẹ́gẹ́ wájú rẹ̀ ní wọn kọ́ wọn ní kẹ́kẹ́ wọn kọ́ nǹkan ah, tààrí lé ah wọn ní ah ọlọ́kàn ìjọba akẹ́kọ̀ọ́ má dùn ní o pé <laughs> àwọn olùkọ́ kan dá àwọn kan káwọ́ ah ó ti dà bí ẹ bá lọ jókòó mẹ́ ń gbà èyí ò rán èmi bọ́sẹ̀ sátẹ́ńjọ́ kan ti lọ tí ń bọ̀ nílé mo ti máa lọ dúró tí máa lọ gọ ó ṣe ń pọ̀ bá súnmọ́ àwa bẹ ní zani ìdájí lọ́dún náà sanabi òfin sìngbà yẹn ní má lò lárọ́ bi òun wà ní sálísà yìí zani òun wà sọ́ọ̀sà yà ẹkún tí a wà á ọba wò wípé á ọlọ́ à àwùjọ mi là mo ti rún wọn bẹ́ẹ̀ ìwọ̀n mi ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á oníyẹn á wọn yà ẹ kó wá ọ̀sádà wò wọn yà ẹyìn ọ̀nàbọ̀lé yín wọn lọ́dún ìta náà ni ah, àjọ ń lọ ní o láti gbọ́dọ̀ ìta mẹ́rin wọn bá kàn wọn náà ìfẹ̀fọ̀rọ̀ mẹ́rin bá tẹ̀lé wọn ẹ̀yìn ní fẹ́ kí ilé yín ní ìmọ̀ bí wa ìtẹ́ ìkó alọ́hùn yẹ èmi o ọ̀rọ̀ èmi ọlọ́run kan á sí ilé ìwòyàn síra wa ah, wọ́n ní sì máa wò ó wọn náà wà á náà máa lọ ilé tí rọlẹ́ rọlẹ́ ni àná ò àwọn ìgbélé gbogbo ohun táwọn ń ṣe wọn náà tó ń lọ ilé tí ó ní àhán sẹ́ẹ̀mù mi lọ́wọ́ àwọn mìíràn àrùdà akájọ ìgbẹ́kẹ̀lẹ̀ ní ọ̀ràn mi lẹ́yìn àwọn ọlọ́jọ́ máa fà dandan gbogbo tí a lùgà mọ̀kámà ní lùrẹ́dù ní ilẹ̀ láti wá ké bẹ́ẹ̀ fi pé àlàáfíà lọ́tà sáǹfà ní àṣìlọ́mádù tó ń lọ mò ń wọlé báyìí tó fà á mo bá ti bọ́ sí má dọ̀ tọ̀tọ̀tọ̀ ni ó tún rú kí ló wọlé mo á dàbí jí bàdàn èmi àpárí pé à kájà pé níbo lọ́lọ́ ọba ní ìlọ́bì kankan èsì lé ìlọ́bì kankan èsì ìlọ́bì kankan. díẹ̀ díẹ̀ díẹ̀ bá lànà ọlọ́run wá bí mọ́ nàbà ètò kékeré ṣe rí ọ̀rọ̀ sẹ́ńtà mi sọ yẹ lójúmọ́ ni mo máa ń ṣàdúrà fún àtibátì ẹ̀tọ́ bá ń sàmì kíkọ́ lóbi tiwa náà dáa. èèyàn kà dún níbi irun ni nígbà tí ọba mọ̀ ní ẹ̀kọ́ mọ̀ tọmọ ní ẹ̀bá mọ̀ ní àdóbìnú. ọ̀nà tí ó dì ní mo fi ra yàbẹ̀ tiẹ̀ báyìí yóò sì nídìí kéèyàn fara afa kọ ọsọ nìkan náà ń sa ọ̀n kàkéèsì ọ̀nìkan mẹ́tọ̀ lè yọ ọ́ yẹn tó ní mọ́. ألا لا تنل العلم إلا بستة سأنبيك عن مجموعها ببيان ذكاء وحرص واستكبار وبلغة وإنشاد ستافي وطول الزمان وإنشاد ستافي وطول الزمان أفلا تنال لا تنال لا لا تنال العلم إلا بسرته لا تنال la la nafuyu nìyẹn láta ní lòdì ẹlímà ò lè mímọ o ìgbà yẹn ó bá yàn ṣe bí ìmọ̀ràn ìmọ̀ràn tó bá yá tó bá yìí sí ńlá ọmọ ogun mọ̀ wá èèwọ̀ kí n sọ fún ẹ wàláì òlìdàbà dàbí ẹ ilá mèsì tàti ẹ̀fà ẹ̀fà òkè o ẹ̀fà òkè tí ọba pé jàmọ́ ìjà àfa oyè ọlẹ̀ gbogbo àwọn tí ò pè sí tí wọ́n ṣe bí ẹ́mìlì lágbáwá iná ń yọ ọlẹ̀ fún àgbọ̀n dáńdẹ́sìn wọn yìí yọ padà yọ lẹ̀. sàúbì kàá mẹ́jì mú ìyá rẹ̀ rẹ̀ yá lé sàúbì. tó ní dàfà ọmọ pé kílọ́kà tó pé àwọn afáwọn ní báwọn mùgọ̀ lò ò lè báwọn afá lò pẹ̀lú mùgọ̀ àjè pẹ̀lú wọn wà á kọ́kọ́ pọ́n. wà á eré sọ̀rọ̀. lẹ́yìn náà wà á lójú kòkòrò kéwú yíra táì yéèmá táì bàbá bàbá ni má lè àárọ̀ kí ọ̀rọ̀ ìkẹ́wọ́n máa pọ̀ sí i wọ́n ní àwọn ẹni ń sọ fún wọ́n wà lẹ́jọ́ ń sọ fún wọ́n láwọn ti di àfa wọ́n láwọn ti di àfa kí bàbá lánàṣẹ tó dé láti yàrúsà pé wọ́n wá kí àwọn bàbá àwọn ni ní a bá rí àwọn pé ilé nkélókélé ìwé lọ́kọ́ ah, báyìí báyìí ni pé a ah, nǹkan báyìí nǹkan báyìí kọ́ lè fi mọ́ pé wọ́n sì mọ́ nítorí àwọn tó kó lọ lè kí ó tàbí lọ́mọ kí ó sì nìyẹn. Ah, ah. ó sì ta nígbà náà. Ah, wọ́n lè yàn báwọn wọ́n ní lábàkà tó wá wá sílùú Ìbàdàn wọ́n ní tíra kan wọ́n dáàbò ẹ̀mọ́ tí àjẹmọ́tọ́ yìí dáàbò ẹ̀mọ́ wọ́n lẹ́sẹ̀ orí kan kó tó lè kọ́ ọ̀yàn ńgbà náà yọgbà kọ̀ọ̀kan àbọ̀ bí one five ní ìsìn ní o tó kọ́ ọ̀yàn lẹ́sẹ̀ orí kan wọ́n lẹ́sẹ̀ tó wá lọ́ọ̀rẹ́ ké lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí nǹkan bẹ̀ yẹ kí bàbá fi sọ débẹ̀ ńgbà ọ̀rọ̀ mọ́sòkó sòkú ṣẹlẹ̀ nígbàdà tó ń gbóná gidigidi bàbá máa sọ dà sí yìí pé ẹ pè wá pọ̀ ẹ pè wá àti wá pọ̀ kì í ṣe ìjà ẹ̀yin èèyàn ẹ lórí lágàgà pẹ̀lú wa ẹ pè á pọ̀ wọn ò mọ kéwú ìjọ ìjọ àwa kú sí kéwú gangan gan mí ìyẹn ń bá lọ́jọ́ náà amọ́ra wa bàbá yìí ké ni wọ́n táwọn lè ha wọn ní ẹmọ ha wọn lè dọ́mọ àdọ́rin ọdún ṣùgbọ́n mọ kí ó ní wọn nú mímọ̀ ló sọ wọn ní wọn ọmọ wọn ní wọn ọmọ àwọn èèyàn ẹgbẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ àkọ́ wọn ní wọn ẹ̀yìn wọn sá ni wọn ò yẹ kí wọn yẹ sá ni wọn ẹ̀kọ́ a òyìn àlọ́ fẹ́ ti má gbọ́ bá lọ́hùn o sáré mi náà bùjẹ́ mi náà gbọ́rọ̀ àṣẹyìn ọkọ̀ ọkọ̀

sababẹ tí wa di n'oyẹ tí oyẹ bá mú títí dé tufẹ tí wọn yà bóni wa bí o tiga ẹ máa ń gbọmọ lẹ aa ẹ bọ bẹ bọ bẹ bẹ ẹ ẹ ẹ pèsè ìjọ yẹ kí bí ogun ló lè jẹ bí ọkọ bí àdá ni nípìnlẹ̀ ní tìjọ bá lè jagun kò ní lè jẹ àmàkùnkẹ. ìjẹ́ bí ogun ló lè jẹ. ọmọ kéwù náà aṣọ oníwọ̀ ńgbà mo jáde lè kéwù mo fẹ́ kéwù gangan gbogbo safari mo ní safari tó pọ̀ díẹ̀ jẹ́ máa wọ̀ gbà náà bàtà tí máa ga ńlẹ̀ bàtà tí máa ga yẹ bóyá ẹ̀yin ẹ̀ bóyá ẹ̀ mọ̀ tí máa ga báyìí jẹ́ máa wọn bí àgbà yẹ mo ní oríṣiríṣi mo wá pe àwọn ọmọlẹ́yìn ni mo wá ha fún ọmọ àbùwọ̀n máa sẹ́ni kíkù pé kí n má lásọ lòdì ọmọ gbé mi náà ti lọ wọn á sẹ́kù méjì ọba ní ìgbẹ́lá ń bọ̀ ní sọ yìí. Tẹ̀kọ̀ fẹ́ kí mo fẹ́ mọ̀ nípa kọ́ ọlọ́ọ̀ni yé gọ́lé ní sàmì ọlọ́ọ̀ni yé mọ́tò ní sàmì sàdúrà kí fún mi sàdúrà kí fún mi kí ẹ máa kéwò. Gbogbo yín wọlé ọlọ́ọ̀ni ló lè gbogbo ẹ̀rọ àti gbogbo ẹ̀rọ láti padà wá ní. Báyìí máa kọ́ ọ́ Erisunlade. Wọ́n sì bẹ̀rù. Wọ́n sì bẹ̀rù wá sí sùúrù ọ̀dà sùúrù bọ̀rọ̀ wà ní sùúrù gan. wà á bóyá ọ̀gá tún. ìgbà díẹ̀ ó lè tó ẹ àbílí kan ti ń tí ó tó ẹ onímọ̀ awakọ̀ wá púpọ̀ ẹ máa fẹ́ mọ kí lọ́jà fà kíkí láwọn ti tó ó sì jẹ́ ọkọ̀ jù èmi nǹkan tá tó tó tó wà á dín oúnjẹ rẹ kù síkọ̀ máa jẹ́ ẹ̀ka lójúmọ́ ẹ̀ẹ̀kan lójúmọ́. Ustaz Muhibullah gẹ́gẹ́ fún mi nímọ̀rà yẹn wọn ìlọ sàwúdí lọ́nà àwọn ìlọ sàwúdí àwọn ẹ̀yìn yẹn lọ sàwúdí wọn wá dé ọdún àkọ́jọ́kọ́ dé wá pèlè pé agbẹniwá agbẹniwá ti máa pèlè agbẹniwá wọn nígbà tá a dé sàwúdí káwọn tó lè káwọn tó lè bá kíláàsì mu àwọn fi odidi ọgbọ̀n ọjọ́ máa sùn ní twenty four seven tábàlì tó gbẹdọ̀ yàgò wọn ní mo mi làwọn kọ ẹsẹ̀ sí i táwọn àgbàdo àlọ́ táwọn lè kún àjẹ́ ọdún sí àkàlíwájú àwọn báyìí ẹnna pé kí èyí wọn léwu dẹ tẹtẹ mọ bá wọn nù pé aa ẹ bá yà wọn ò pé àti bá a lù àti ìsọfẹ ìmọ̀ sanwó lẹ́yìn máa fún yà lóúnjẹ wọn ní káwọn tó mà wọn ní ẹ̀yìn tẹ̀ ń bọ̀ lẹ́yìn tẹ̀ bá fẹ́ lọ ẹ tètè múra o ìgbòdókò máa lo ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ mọ yẹn ọ̀gùn lọ́wọ́ o pé kò yí sí o istibar wàdásù gbọ́rùn. wà á bóyá wà tún. nǹkan jẹ́ òtún ẹ. wà á iṣẹ́ àdúró síta ni wà tún lò zamani. wà á iṣẹ́ àdúró síta ni wà tún lò zamani. ó dáa fàtí ma fọ́ ní mọ́ràn ma di mọ́mọ́ràn rẹ̀ ọ̀fẹ́ nìkan sórí pé àfa mi màlìkí là àfa àtọ́pọ̀ ṣùgbọ́n gbogbo ayé máa fa rẹ̀ gẹ́gẹ́ nínú bí ọgọ́rùn-ún mẹ́rin yẹn gbogbo ayé máa gbé sáàfì ọmọ akíní tó kó lọ lé kéré lọ màlìkí ni yányá ọ̀lẹ́ nìkan pé àtọ́ àfa mi rè ẹni ojú wẹ̀lẹ̀ ké fún yà àfa yàn ni ẹni bọ́yà ti àkà àfa ni ẹni wẹ̀ kan àfa ni bọ́sùwọ̀n alẹ́ nìkan wà ní ẹnìkan èsù ní ilé àfa ọ̀nà bẹ́ẹ̀ àfa mi rè tọ́wà tẹ̀sí ọmọ kéwù sí tọ́wà àbọ̀ ọ̀gbọ̀n ní ẹ̀ńtọ́ ọ̀rẹ́ dí àfi pọnmi fún ọ̀fẹ́ bá gbálẹ̀ ọ̀fẹ́ kí wọ́n ránṣẹ́ kọ́ ọ jẹnẹdẹnà gbogbo tí wọ́n fẹ́ nínà nìyẹn àwọn tí àwọn ọmọ ọ̀sìn tí wọ́n fẹ́ nínà nìyẹn wọ́n fẹ́ láàfà torí pé wọ́n á lọ ọ̀rọ̀ ti à kọ́ọ́dá ọ̀sọ́ nàtàrà ọ̀sán àti àà ah, títí pẹ̀lẹ́ yín ọba dèdè lọ wọ́n máa sọ̀rọ̀ báwọn ń bọ̀ bá kankọ́ láàfa àwọn àbí wọ́n láàfa ni. ọ̀nà òkú sẹ́ yóò di wẹ́ lórí jì ọ̀nà ìlú náà pé á ah, ọ̀nà òjò ní àgbáyíká ah, ó ti jẹun látàrọ̀ nínú ìjẹun àwọn ọmọ kan sẹ́ láàárọ̀ yìí àti wọn tán máa lọ máa ṣe. mo lè máa ń sọ pẹ̀lú ọgbọ́n wa ni ìyá ẹ ẹ lọ àwọn tí a sọ àti ẹran tán láti àyàkùnmọ̀lá zakatu sheikhan mo ní máa hùwà ó ní iná òkà fi fi hukuman pé e, wọ́n sì dánwò lọ ọlọ́run wọn ti kankan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yìí wọ́n sì dánwò ọlọ́run yọ̀dá àbáríkà kó pé bí afẹ́yẹ́ lọ́dún fẹ́ máa lò náà nù ó ti kọ́rọ̀ ẹ̀rọ lọ ẹni ó dàbí pé lọ́sọ fún létí gbogbo ọjọ́ òun bọ̀ sọ́n bá lò fóònù náà yóò kú fóònù náà bí àjọ resign your stars olùkọ́ máa fọ onímọ̀ràn ọ̀rọ̀ a máa ṣẹlẹ̀ nígbà míì tí ó di wájú ní lẹ́yìn ọ̀dùnjọba àwọn afa adé o báyìí báyìí báyìí o afa ìṣe màlẹ́kà kìí ṣe ẹ̀dínlẹ́gẹ́bà ṣùgbọ́n wọ́n pé ẹ lọ sí báyìí tó o sì jọ màlẹ́kà sí yóò yàtọ̀. fọmọ ṣàmà lọ alálàjì mùsàfù alukuman ọjọ́ tí wọ́n sọ fọmọ àkọ́kọ́ wọn ni kí n wá mo wá lọ ǹjẹ́ èèyàn ńlá wá kúnlẹ̀ níbi wà níwọ̀n yẹn ẹ̀yìn àwọn kọmíṣánná wa ọdún mẹ́ta àtàwájọ náà. ìyá náà wá láti màdìtẹ́ òṣàtì wa náà fẹ́ dúpẹ́ wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n wá ní àwọn wà nímọ̀ yìí àwọn fi dúpẹ́ fọlọ́ ni abẹ́ san kọ́kọ́ fáwọn àwọn ògbówó àwọn náà tún ṣe wà nímọ̀ fún wọn tó máa fẹ́ fi dúpẹ́ ni wọ́n ní torí pé bàbá ní máa dùrẹ̀ arọ́bí kọ́nọ̀mọ́ni yọ́nú sí wọn. wọ́n pe àwọn yìí pé lukumanu ó kọ́ ah, wọ́n náà pé ọlọ́jẹ́ mi yóò gùn bẹ́ẹ̀ mà ní ọkọ bọ́ọ̀ bá gọ̀ òdò tì mí màmá rán gbá màá rán rẹ́wò á ti ń gbọ́n náà dájọ́ kọ́ yín kí ó wọn náà ti bá ti lọ tẹ̀sí fi wá lẹ́wọ̀n àtijọ́kú tó sọ́rọ̀ ara rẹ̀ yọ̀nyẹ̀ kiri kan jàre kiri ah, eh. oh, oh, kan jàre yá àtètè kọ́ nìyẹn ọ màsídéédé ọlọ́ọ̀ni kò nǹkan jọ bẹ́ẹ̀ o lẹ́yìn sùúrù ni. bàbá sọ pé tó lọ́wọ́ à ń bọ̀ o lójú wa o ìwọ lọ́wọ́ àgbà o wọ́n á gbogbo yẹn ti bẹ́ẹ̀ mẹ́rin náà pèsè mọ́ lè wá bí ó ní òsì ó sì wá gba ayé mọ́ wa ṣé mo gbọ́ àbí ìgbà nìyí ìyẹn padà gbọ́n wàyí sì bá rún wàyí sáàlù. wàyí sáàlù sì dáadé àtúrò sàmà. àtúrò sàmà ní kíákíá kọ́ túlù sàmà ní kó tó dà fún àbísí kíákíá. wọ́n máa bèèrè ọ̀rọ̀ láàrin wọ́n máa bèèrè ọ̀gbẹ́ ah, ah, ah, ọmọ àtòjọ́ mẹ́ta àníbẹ̀rẹ̀ ni bàbá wa àgbà ìmáàmù Ìbàdàn kò ní ọjọ́ ń bọ̀ mo fẹ́ jẹ́jú àti wọn ní ti sọrin kí àwọn kíni àwọn àwọn ìjọba wọn sì wà kalẹ̀ kábínẹ̀tì kan wà kalẹ̀ tó ọlọ́run tó ń fi ẹ̀yìn júwe ọ̀tọ̀ bàbá yìí tó gbéṣẹ̀ èyí júwe ọ̀tọ̀ fún wa gbàdàn ee àsọlọ́ ní fìyàn sípò tó yọ bàbá ìmáàmù tó gbéṣẹ̀ jẹ tí mo gbọ́ tí mo lọ bá wọn pé bàbá mo gbọ́ ohun tó yà mí lẹ́nu wọ́n ní dídé èmi náà lẹ́nu nù èmi náà jiyàn rẹ̀ mo ní bàbá ìmọ̀ọ́mọ́ ọlọ́run ló ṣe lẹ́mọ̀ jẹ́ ńgbà náà kéwù kan náà fi kọ́ àwọn kéwù mi ti bàbá eléyìí bàbá wa àgbà kọ̀ọ̀rọ̀ á sí lọ́kọ̀ wọn kéwù lọ́kọ̀ bàbá ìmọ̀ọ́mọ́ ohun tó ní O gbogbo àtẹ́jọ kan kí ó ní ọdí bá ti wá lọ bàbá yìí náà ló gbogbo ọkọ̀ sí òtí ọ̀yẹ̀ tí ó gbò iná wá bí lórí gbogbo wa lọ́yọ̀ ṣe ti yìí sọ́lọ́ wá bí àdúgbò nìkan yìí. ó sì kókó yára lọ́yọ̀ ṣe ti nìkan. bàbá ń tó lọ́wọ́ àdàgbò ọ̀rú bàbá ń ké òrù lọ́rọ̀ àdàgbò àrùn lọ́nìkan ṣùgbọ́n tàbá ké òrù tàbá lélẹ̀ akọ́là wọlé. dára kí ó ti ń ṣe kíní fún tẹ́gbọ̀n sars sars kò lè mọ gbé dá sọ yìí. ẹ sì máa wá káàkiri ẹ máa wá kí pé kó wọn ni wọn ṣe é ṣe é ní ẹ ṣe é ṣe lẹ́nu pé yẹ sùúrù lórí o sọrí vandomọdásà lọ dáfà múnú wọn náà àwọn olùkọ́ yẹ mú dáfà bàbá sọmọdé níwájú ọkàn ní kíláàsì wọn kíláàsì wa wọn ní bẹ́ẹ̀ yàn bá lọ sàwùdí tó bá dé wọ́n ní wàá kí ó sí lé àwọn ọ̀rẹ́ tẹ́ta ṣùgbọ́n náà kí n pẹ̀lú ògbọ́ ọlọ́run kálukú náà sì mọ̀ bẹ́ẹ̀ ọ̀kan àwọn aláṣọ ọjọ́ kan fún wa yóò ní àbúkùn wà láì mọ̀jùmọ́ bà ẹ̀ lórí bàbá yín mọ̀jùmọ́ bà rí nìyí kí wọ́n bá wà àwọn ọmọ ó tún wá mọ̀ tán bàbá wọn bì náà lẹ́yìn sùúrù ni kàdúkọ́ èèyàn kàdúkọ́ ní ṣé wàá lóko ìlú bẹ́ẹ̀ bá padà náà ni o ayé ayé ní owó iyebíye nìyẹn tá a bá wọnú kéwú lọ tá à ń sọ náà tá à ń sọ bàdágà àbá inú wọn á dùn pé ẹ yìí ẹ yìí ti ní ti balùbalù yà yìí bẹ́ẹ̀ ní tẹ̀rọ yìí bẹ́ẹ̀ ẹ wọn létí ipò náà méjì mọ́ tó fi mọ̀ pé nǹkan bẹ̀ kí lè gbọ̀n dànù bí ẹ bá fún yàn ní kẹfẹ́ lọ́mọ kà á kí wọ́n lọ kà ó kù kí àlùbáyé kà á rẹ̀ ó so mọ́ ti ń kà á ojú kéwké ó tún di kọ́lọ́ tó dá olóòrùn náà ó tún di yẹn náà. à ẹni tó jìyà pẹ̀lú kéwú tó jìyà lé kéwú tó gbé di àfa tó tọ́ba ń ké ìgbẹ́ tí wọ́n gbọ́ lọ́wọ́ náà níta lóhùn jẹ́ tiẹ́ dé pé ó lọ di kéwú kéwú àwọn àfa. àwọn brothers ó ti kéde ti kéde ti kéde náà ti tula bá wa fine lọ wá sẹ́ni ló ṣe lọ máa ta pákó lọ máa ta irin. ǹjẹ́ máa ta pàmò bíbẹ. àmọ́ bọ́ dà fà sápà ńlẹ̀ ń dá wa tí wọ́n yẹ̀ wò pé sáàfà ni ẹ́ lẹ́yìn ọmọ ní ìsìn ńjọ́ tó lọ́n bá pé yọ wà á mọ̀ yóò gbé àwọn ẹ̀sọ́ bẹ́ẹ̀ o wọ́n gbà wò sáàfà ni ẹ́ tó jẹ́ pé ẹni kọ́ ọ̀nà mú kùrìsì yìí ni kọ́ ọmọ ọ̀nà mú kìnnìkan ni ẹ̀yìn ó kú kọ́ wa máa ké kọ́ ọmọ jẹ́ ìkọ́mọ́ wa jẹ́ ìgbàntọ́ ṣe ń dóni pamọ́ àfọmọ́ pé wọ́n fi bẹ ọlọ́run ìbọ mélòó tó ti ké tí wọ́n ti awitán yìí ló ń máa ṣe kíníkà ń jànà múra sí máa ṣe oúnjẹ bá jànà yóò yàn ọtí ọ. ó ṣe ó ṣe bí ọmọ nǹkan kà ọmọ tí a rúkìá kà náà fi ṣe rúkìá ẹ̀yin aláwùdá yìí dáhìí dáhìí dáhìí wà àwùdá yóò máa bọ́ ké ní oní àwọn ọkẹ àjẹ́ àwọn ọkẹ kékeré aláwùdá yìí dáhìí dáhìí wà yóò tó máa ṣe kó dùkú kéyìn ọlọ́kẹ́ o. bó ṣe ń ké òun yẹn dáná dẹ̀ òun ó dìbò òun sùn dáná dẹ̀ òun wà òun gbádùn sí ni nígbà tẹ́lẹ̀ ní ọmọ akéetí náà máa jò yẹn tán àti pé khabiru lọ́dọ̀ọ̀hún gbogbo ń taba pátá ló mọ̀ kò sí kàtó tá a ní tarí ní gọ́sí fún ọ kò sí ọ. na jama abẹ́ sè kàmí kí kọ́ ní sí. kátó ṣe méjèèjì àdúrà dákọ̀ ṣe fẹ́ yìí jama yìí láàárọ̀ yìí ó sì èmi náà ọba yín ọba yín sú mi ẹ gbọ́ yé ẹ̀yin ló yẹ kí ló sú ẹ̀yin èmi èmi ọba ọba yín sú mi. ajúsàmọ́ abẹ́rẹ́ sọ ni àwọn ọmọ kan wọ́n á dọ̀bù mí ìjẹta ama yìí àwọn bàbá òsà wọn yẹn wáá rí àmà skul pàtàkìyẹlé torí tiwọn wọn wá gbé fúlọ́ọ̀bù yìí náà wá àwa torí tiwọn dá yẹn dúró pé ẹ má ti ha àwọn kan sáájú yín. nítorí làwọn yẹn tó padà wá àwọn àwọn takọ dádúró tá a dádúró yẹn àná ọmọdé náà ọdẹ àná wọn yẹn ọdẹ àná àti wọn ti hàn jẹta wọn ti hàn lánàá ẹ má gbọ́dọ̀ là abalọlé ń bọ̀ dáàrọ̀ ń bá rántí pé mo mọ̀ pé fẹ́rù mi ìlàdé òun ní igi náà pé kẹ́rin wá ẹ́ ń bá tí àwọn gbé wá kò ṣeé sọ pé àlùfáà làwọn gbé wá pé ká dá sọ sí kwari lára àlùfáà ní kàrí yìí káwọn jọ bọ́ sí wòwò ká dá àrùn fún lẹ́yìn ah, ọba sí lè pa yóò lè gbàjọ àpò àwọn ọmọ atán lọ sí ilé ẹ̀kọ́ kúránì ìhà tí wọ́n ti hà tọ́lọ́ ń sì fi wọ́n sí ìrọ̀rùn sínú ìlú wọ́n sì lọ dá ètò yìí lẹ̀. ìkànnù wọn ló wá bẹ̀rẹ̀ sí hardware fáwọn ọmọ lápẹtẹ téèsì jẹ pé ló gbé wa a wọn ti gbé wa púpọ̀ jù o àmọ́ wa gẹ̀ jẹ́ mọ̀ pa sórí hmm. láti kékeré a ibi àti ibi àti fèèlì nù tàbí ilé páàsì bẹ́ẹ̀ padà wà láì ọ̀rọ̀ tán ló jẹ́ pé kéèyàn jẹ́ àlùsùn náà ńlọgá orí gbogbo ẹni tí ìbáṣà lù sùn náà kò lè má gbọ́ máa ń kúrò ní sórí. ọwọ́ fún eyín oní tó fún wa wà láì tí wọ́n bá sọ̀kò mí mà ó tó fún wa. ọlọ́run bá wọn lọ́fọ̀ tí ọ̀hà rí wà nílẹ̀ fíìmù tí ó wù wà nílẹ̀ ọmọ àbá. ẹ̀ ń ṣe tàbí òfin aláàárọ̀ yìí lẹ́dàbí wọ́n làwọn àtàwọn abẹ́jọ́ ń sọ̀rọ̀ yìí pé ibo la ti dádáwò he àdáwò kan àmọ́ tiwa hahaha kọ́ máa wọ̀ rí àmọ́ alárúbáwá ọdún mẹ́wàá wọ́n ti parí wà nítorí kí n kí la àgbákò wò la kà yìí wọ́n ní pé ẹ mọ̀ wà dènà. ìta yìí ń mójú tó wò ìtẹ́lẹ̀ ń sọ ọmọ ní ọmọ tí ò tí ì mọ̀mú tí ò tí ì dálẹ́ nà ọmú ìbí ilẹ̀ ń kó lọ léèwé ẹ fi gbà ní ibi ọlọ́run ti gbọdọ̀ yín náà nù. ẹ̀yin òṣèjọ́ àbá àsọ̀fún aláàárọ̀ yìí pé níjọ́ àná táwọn ń gbọ́njú kékeré ẹ̀ńtẹ́ náà tó wọlé bàtẹ́ tí ibi èèlọ sùkú ṣé wọn àmọ̀wé ijó náà ni síjọ́ ìná màwé ni àbí sìn ìjọ ìná màwé nígbà tó bẹ̀jẹ̀ àkàwé jọ̀ ọ̀dẹ̀ fi màá nù àti wọn jẹ́ pé ọmọ ọmọ náà ti ń lọ ní ìsìn àwọn ọmọwé má yìí kí ló ṣẹlẹ̀ àṣẹ àtètè kọ kò tó àtètè débè bàbá yìí kí wọ́n tó ṣe kí tó ṣe dàbí kan láàrọ̀ yẹn dàbí wọ́n náà ṣe jẹ́ kí wọ́n fi àsìkò tí wọ́n kọ́ jí làárọ̀ lọ kákùrá nìna kó wá mọ kùrá nìkan jù léwe wàhálà ètò ètò rí bẹ́ẹ̀ fáwa ní àṣìdẹ́ntálè àmọ́mọ́ o àṣìdẹ́ntá ó ṣe sì ní o bàbá lọ ń fẹ́ òdodo lọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tiwa wọ́n náà nù àdáadáa nígbà mìíràn àwọn àbá àtẹnà mọ́kàwé onímọ́kàwé la gbọ́dún létí wa ọmọ mi ò ní relé gbé láéláé ọmọ mi ọmọ mi ò láéláé. aláǹtí kí àgbẹ̀wọ́n sí àgbẹ̀wọ́n sùkúù wọ́n sì gé wọ́n lọ wọ́n gé wọ́n lọ wọ́n gé wọ́n lọ. ń wọ̀ ẹ̀yìn lẹ́yìn àbájẹ́ bí a kó wọn sí sùkúù labajẹ́ àǹtá àti àrò yìí pé wọ́n jẹ́ kẹ́kẹ́ jáde ìwé mẹ́fà tó ti wà ní second school láìsẹ̀ sí sí a a b alákọ̀ọ́bẹ̀rẹ̀ bọ́lọ̀ ń fẹ́ láàrin ọdún méjì ní afẹ́ka gbogbo mẹ́fà láàrin ọdún méjì bó sẹ́kọ̀ndì kìí wọ́n fi kà tán wọ́n ń ṣe dọ́kítọ́rọ̀ ìtìlọ́ ní ìsìn kò sínú pé bóyá àwọn tí wọ́n á dáadáa jọ bí wọ́n pọ̀ táwọn bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n á kàwé bí wọ́n lọ sí kò sí kọ̀sìkọ̀jọ́ sẹ́pé yẹn ṣe sì máa lọ ni nígbà á mà ní ìsìn kọ́ ọjọ́ wọn yóò lọ hágbà nítorí náà kí wọ́n á bàrọ̀ ní pé àbá ìlànà àbá musabakọ ó sì ní ìnáwó díẹ̀ díẹ̀ láti fún ọmọ lórí lọ́dún nìyí òun náà ti wọ́n rẹ̀ lu ilé kéwù òkan sì lọ́wọ́ lọ́dún bá lọ rí sí kùtù bá yẹ àti aláyè kówó jọ lọ́ba bá mi kùtùkùtù jẹ tàbí kan ọ̀nà ah, ó ti dà èyí sọ wọn ìwà rántí pé nìkan ti sàdéhùn fún wa ẹ̀yin tẹ́ ẹ ká àtẹ̀lẹ́ òkèlè sẹ́yìn tẹ́ wá lé mi ẹ̀ ti wá ó ti wá dáa níta ń gbọ́ ọdún náà láàlú yẹn àgbàfọ́lọ́ náà ni ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ wá ha fún àwọn tá à ń bẹ́lẹ̀ bí dé ọ̀hún lọ́hùn èyí ha ti ń lẹ̀hún èyí tá a fúnlẹ̀ tẹ́lẹ̀ aládéhùn ti sìn tọ́lẹ̀ wọlé nígbà kó yẹ Kùránì Kárím àwọn náà fẹ́ fi kọ́ sí ni o. àná ọ̀gbowó tí ẹ̀hẹ́n àná wọn fẹ́ wọn o jẹ́ o wọn ni o eyin tí ọwájú ń ní wa ha níbí àti bẹ lókè ń bẹ yẹn ẹ̀ha fún wọn àwọn ẹgbẹ́ bí ẹ̀ha fún wọn ibi yi àwa tó ń lọ sí máàlù dàrọ́ bí atúndé tó wọ mọ́láṣí gbà abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin ẹ̀yin òǹkà ẹ̀mú bí orí bíbẹ̀ ọ̀hún àti ọ̀dọ̀ àwọn tẹ̀mọ́ọ̀nù bí. ẹ wá jẹ́ ó yá o kama kama kama kama kama. tó ẹ máa lọ báyìí máa fún yín nítorí máa fún sí ẹ wọ ẹ máa fún síbẹ̀ ọlọ́pàá yín náà dáa. to abe holi to yiti alani kulina ma huwa ilahun wahidun wa ina ni bari'un mimma tushrikun àwọn oníkiri ti lọ yẹ àwọn àwọn tí máa sì ti bẹ̀yẹ délẹ̀ bẹ̀yẹ orí ibi tí ní àtẹ̀gbẹ̀ ń bì. òkè òkè òkè. wọ́n ní bàyẹ̀ wò yẹ bàrọ́ àtù nítumọ̀ ẹ̀ lè má na àyẹ̀kóléwò kí nǹkan pa sófo kéèyàn máa wọ́n sẹ̀ tọ́mọ́ àbúrò àrọ́jú ló gàrí ìmọ̀ hù tọ́mọ́ arákùnrin wọn àbúrò àgàrímà ìyẹn gbowó tó jẹ ọsàn tán pátápátá ọlọ́run má jẹ́ àjẹgbèsè ẹ sàmì jọmọ́ ní máa tó sì lè kú náà tí ọmọ yẹn gbé gbogbo ń tẹ bá rò mọ́ lọ́hùn tó ìmì ọ̀bá sí mọ́ ìmì ọ̀bá sí mọ́ ẹ̀yẹ́ náà sì ẹ lọ ha ẹ lọ bá ní ayà 1980 nínú fábílì ambiya di hundred ninety eight ambiya di hundred. إنكم وما تعبدون من دون الله أسبوا جهنم أنتم لها واردون إنكم وما تعبدون من دون الله حطب جهنم أنصر لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها asabu jahannama ẹ̀yin tẹ́ ẹ sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ìwọ àtòkúta rẹ ìwọ àtọsẹ rẹ tó pàpẹ ló lè ṣàǹfààní fọhùn tẹ́ ẹ múra láwọn sí lẹ́yìn Ọlọ́run asabu jahannama iná láàfin kò igi ìdáná lẹẹjẹ gbogbo ẹjọ pé bá tó mú nǹkan mi lẹ́yìn Ọlọ́run. àtúnlá wa rí nu. ọlọ́run ní gbogbo ẹ tó mú nǹkan lẹ́yìn ọlọ́run tí í sin nǹkan lẹ́yìn ọlọ́run yóò wọ nínú inú náà. لو كان هؤلاء آلهة ما وردوها. ọlọ́run nígbà yẹn pé àwọn tẹ́ mú lọ́dọ̀ yẹn wọ́n bá lágbára kan tí a sì jọlọ ni máa wàrà lúwa fọ́ẹ́kẹ́ wọ náà àbí fọ́ẹ́kẹ́ wọ náà nọ́ọ̀sì wọ̀nyí ni wọ́n wọ̀nyí. wọ́n kò ló ń fi ha báyìí dùn. àtàwọn tí ń sin nǹkan àtàwọn tí ń sìn wọ́n sì ń péré nínú náà lọ́wọ́. làwọn fi ha ṣẹ̀bí nínú náà yìí kékeré ọ̀rọ̀ bá dùn bẹ́ẹ̀ ìyá ọ̀jẹ̀ wọn débi pé wọ́n máa pariwo ariwo yẹn ò ní í ṣe é parí kí wọ́n máa súfèé lọ ẹni ìyá bá jẹ lójú ẹ̀ kéèlé ké má ti kọ́ máa súfè lọ. a ọlọ́mọ bí àjẹwọ́ ọlọ́mọ. àmín. wọ́n ń fi ha láyà sí máa ń. kété ìyà tí wọ́n máa jẹ tí wọ́n àgbọ̀n kankan mọ́ ìyà tí ó ń fọ lójú ló di ẹ́ létí yóò ti à ọlọ́run wò. mo fi àjẹwọ́ o. ọlọ́mọ àfárá lẹ́bọ̀ ọlọmọsíà ní ẹlẹ́wọ̀ ẹ wọ́n bá ní káyà wá owó àyẹ. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عليها gbogbo ẹni tí a bá ṣe lọ́lọ́run àti gbogbo ẹni tí a lè lọ́rọ̀ ní ọ̀wọ̀ náà sí àkàbà pẹ́ẹ́rẹ́ náà sẹ́nàbí yìí sọ wò náà báyìí torí bí wọ́n sáàmù lọ́lọ́hùn ọlọ́sìn ní ẹ̀yìn tẹ́ ẹ̀ mú nǹkan lọ́lọ́hùn àti tẹ́ ẹ̀ mú lọ́lọ́hùn ní ọjọ́ wọ náà ọlọ́yà ti kí ààrẹ yìí gbé rárá o. iná lẹ́dí iná sábà kọ́tílà òun iná lẹ́hú síná. àwọn èèyàn tí wọ́n ti dáadáa sáwọ́ ọlọ́run àwọn ń ṣe wọ́n jíṣẹ́ ìta ni wọ́n ṣe láyé ni wọ́n ṣe é àwọn èèyàn gẹ lórí gbogbo tí a ń sọ ọ́dọ̀ lọ́n ti ń sìn wá. kùlá ìkà àlẹ́ ọgbà àdùn. ẹrù àwọn eléyìí fún ọ̀lẹ́ wọlé o nítorí wọn fi kílíà tí wọn nìyẹn. mìíràn ẹ̀sìn abájẹ́ pé kò ní ìdèrè tí ọmọ bàbá tó pin tí ń pọmọ ìlọmọdé ti gbé ìlọmọdé sùn ọkùnrin ọkùnrin àgbàlagbà láwọn bá rẹ jésù ọmọ jésù lòun yà wọn àmọ́ bó ti bá yá ọmọ ti yóò ti bá yá rẹ yé báyìí sọ pé yá rẹ ọmọ sí yá rẹ ó sì náà yá rẹ báyìí jésù ló fi ọ fún jésù ti lọ láti gba pa ṣé màmá rẹ dáná àbí jésù náà ẹ bá wọ níbẹ̀ ní ká tó lè tó kàwé ẹ̀dùn gbọ́n ọmọ kékeré ọmọ mùsùlùmí ọgbọ́n jù yín lọ tó pé ọmọ bàbá àti ọmọ ìyá rẹ̀ ó sì mọ́ lọ́n tọ́da pé ọlọ́run ló bá àwọn sọ bí eléyìí ọlọ́run gbogbo ẹ̀jẹ̀ bá jẹ́ pé wọ́n ọ̀ràn wọn tí wọ́n fi tí wọ́n fi láńtí ọ̀dà bọ̀rọ̀ àwọn ní àmọ́ òun ọlọ́wọ́ sànù wa o ọlọ́wọ́ kùn wa o jàmá ẹkú náwó ojoojúmọ́ o ẹkú náwó ojoojúmọ́ o ọlọ́run jọ sọ́lá kò yí o ẹni náwó òdì o ẹni náwó àìsàn o ẹni náwó ẹjọ́ o owó tí ọ̀sẹ̀ yọ̀rọ̀ ọlọ́run jẹ ẹ̀sán o ọlọ́run sànù yí o.